الحمد لله الذي له ملك السماوات والأرض بيده ملكوت كل شيء وإليه يرجع الأمر كله نحمده على ما أسبغ علينا من النعم ظاهرة وباطنة ونشكره على ما فضلنا على كثير من عباده تفضيلاً اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أو... أو... أو... أو... أو... أو... kan nípa tó ní ṣe pẹ̀lú ọlá àti ipò ẹ̀san tí ń bẹ fún ìpín kan kejì àti kẹta nínú oṣù Ramadan òun náà ni gbólóhùn tí a máa sábà gbọ́ tẹ́lẹ̀ ó sì ṣe é ṣe si na tún akọkọ gbọ́ di sínà wípé àkọ́kọ́ rọmọdọ́nà ìkẹ́ ni àárín rọmọdọ́n àforíjì ni wọ́n ní ìgbẹ̀yìn rọmọdọ́nà aṣẹ́rúdọ́mọ gbólóhùn yìí ó fọ́nká kódà kìí ṣe láwùjọ wa nìkan ó fọ́nká láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láyé ìtó bí òun náà ni ọ̀rọ̀ kan tó wá wọ́n sàfitì rẹ̀ sọ́dọ̀ ànábì ṣùgbọ́rọ̀ yóò ní kò ní pilẹ̀ kò rinlẹ̀ ẹ̀rí kò rinlẹ̀ rárá pípé bẹ́ẹ̀ lórí òní ìṣe ọjọ́ júmọ́à òun náà ni Ramadana yóò dá sí mẹ́ta Allahu Akbar. Ìdá kan nínú ìdá mẹ́ta. Bó ṣe jẹ́ 10 of Ramadan tó ṣe déédé 27th of February. Ramadan ọ̀dá mẹ́ta. Ìdá yìí, òun lọ́nu. Òun náà máa sọ pé àkọ́kọ́ Ramadan, yẹn ni pé mẹ́wàá alákọ̀ọ́kọ́, òun ni ìkẹ́ ni. Àárín Ramadan, òun ni èyí tí ó fara lọ́la ọlọ́njà máa bẹ lórí dáadáa wọ́n ní àforíjì ní e. ẹ̀ wọ́n ní ẹtíkú mínà nẹ́rọ̀n ìṣẹ̀rú dọ́mọ ìyẹn ni pé ìbọ́kùn ẹrú ìyà kó lọ́rùn yàn tí ó fi di ọmọ alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ bu bu ṣàwẹ̀ Ramadan ni maghfira bembe ni rahma bembe ni itqu minan nar in bẹ́ẹ̀bẹ́ àlàyé ti lọ níwọ̀nba àdísì tá nàbí sallallahu alaihi wasallam tó ní idha dakhala Ramadan idha kana awwal laylatin min Ramadan la turu ala báyìí òru alákọ̀ọ́kọ́ báyìí tó má ti ní wọ́n róṣù ìkẹ́ rahma yàrí tuftahu abuwabul janna wa tughlaqu abuwabun nar wa tusaffadu ash-shayatin òru báyìí bí ṣe wá bẹ̀rẹ̀ nù títí tí Ramadan ò fi dópin so kápẹ́kápẹ́ àkọ́kọ́ ramadana òun ni ìkẹ́ ìgẹ̀ rárá o gbogbo ramadana ìkẹ́ ìgẹ̀ ni gbogbo ramadana àforíjì ni gbogbo ramadana àìtíkù minan nar òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wassalam ojú wa gbogbo ọjọ́ gbogbo àsìkò nínú ramadan àforíjì ni lásìkò sahur ẹ̀rí wọ́ktú as-sahur àsìkò baraka ẹ̀rí bẹ́ẹ̀ ni àsìkò ṣínú bẹ́ẹ̀ ni àsìkò àwẹ̀ bẹ́ẹ̀ ni lóru bẹ́ẹ̀ ni lọ́sàn pẹ̀lú àwọn ẹ̀rí apá kan ọ̀pọ̀ àlọ́pọ̀lọpọ̀ rẹ̀ ó ti ṣíwájú tọ́ ẹ̀tìkù minan nari ń kọ́ ìsọ̀yàdọ́mà àlìjánà fáínàlì tó ní ilé ó dọ́mà àlìjánà lọ́láì kọ́dọ̀ òun lè mọ́mọ́ àìmọye ọmọ àlìjánà ti ń rìn káàkiri lórílẹ̀ bẹ́ẹ̀ sì lọ́mọ náà tó náà ń ṣe jégéjégé kullu dhalika ila Allahi aw inda Allahi ma'lum olúwa mọ̀ wọn olúwa mọ ọmọ rí ọmọ ọmọ àlìjánà ọmọ ẹni rí tọ́ ìgbà tí ó hàn sáwà láàfin máa bẹ̀ lọ́hùn à ọ̀rọ̀ mọ́sá kúnú àwọn ẹni rí gbogbo orúkọ kan orinlẹ̀ náà ròjíṣẹ́ ńlá Muhammad kò sí òru náà nínú òru làyálí Ramadan tí ọlọ́run ò ní bọ́kùn iná kúrò lọ́rùn ọ̀kẹ́ àìmọye nínú àwọn ẹ̀dá ẹ̀ ọ̀rọ̀ ọba mọ̀ wọ́n mú ka wọn pé eléyìí pàápàá jùlọ àwọn tí wọ́n kírun òru tá qiyam tá ń pè ní tàràwí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àforíjì tó túmọ̀ sí wípé gbólóhùn yìí kò nítumọ̀ àkọ́kọ́ rọmọlọ́nà àárín rọmọlọ́nà àti gbẹ̀yìn ọ̀kan nìgbẹ̀yìn rọmọlọ́nà alwakfatu thaniya lórí ọ̀rọ̀ yìí àkíyèsí ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ yìí òun náà àti tọ́ka sí rí wípé ṣẹ́rí bí Ramadan ṣe pín sí mẹ́ta yìí lóòótọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́lá jura wọn lọ mẹ́wàá alákọ̀ọ́kọ́ bó ṣe jẹ́ pé ní Ramadan náà ni òru rẹ̀ Ramadan náà ni ọ̀sán rẹ̀ Ramadan náà ni ìṣínú rẹ̀ Ramadan náà ni kódà bí mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì o kódà bí mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì níbi ọlá ọ̀kan náà olùmọ̀ الحافظ بن رجب عليه رحمة الله بترى لطائف المعارف واني إلى مسلمي برمضان من ديكو قد أخذ شهر رمضان النقص رمضان ديكو إن لأري إن ديكو سينفا واني فزيدوا في العمل tàbá máa tà ń ṣe ni bí ṣe ń dínkù sí òun lọ ẹ ká máa pọ̀ níṣẹ́ sí torí pé dìmọ́ bí ṣe ń dínkù yẹn bẹ́ẹ̀ ni ìsìn lọ́la sí i òun ló já pàkíyèsí bóyá lánàá àbíjẹta pé àwọn àrẹ̀wẹ̀sì kan máa ń wá èyí tí kọ́kọ́ ní ẹ̀mí gírì sí nǹkan tó bá yá tẹ̀mí bá fẹ́ máa rọlẹ̀ kéèyàn tún máa chẹ́kì ẹ̀mí kẹ́mi tún máa rì níhùn torí pé bí ṣe ń lọ òun ní lọ́lá sí èyí tó wá lọ́lá jù òun náà ní mẹ́wàá gbẹ̀yìn eléyìí rinlẹ̀ òun ló fà bàtà nàbì sàlám tọ́lọ̀ fi hàn pé òru kan bẹ Laylatul Qadri gbọ́ òlà nàbì kọ́kọ́ wá sí òwú wá sí mẹ́wàá rìn ó tún á sọ fún un pé wọ́n darẹ̀ láàmú mẹ́wàá gbẹ̀yìn lọ́wọ́ o ó ṣe ọlọ́run náà ó sì ṣàlàyé ó má pẹrẹ wá ẹwà báyìí ẹtún wá wà ló àwọn òru báyìí ẹtún wá wà lọ́jọ́ báyìí láti fi mà pé ó ń ṣẹlá Muhammad ó fẹ́ orí fàlẹ̀ ó mọ̀ yìí púpọ̀ ibi tá a ti lọ òun ni pé gbogbo ọjọ́ oṣù àwẹ̀ Ramadan ṣùgbọ́n wọn lọ́lá jùra wọn lọ eléyìí kò sì sí tó rújú ń bẹ ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lójoojúmọ́ báyìí àsìkò tá a nábì ní àsìkò tó tó tó ṣe pé bí èèyàn báyìí bẹ ọlọ́run ọba ń bẹ̀ àdúrà náà wọn ò ní dá padà àsìkò lọ́bọ́ sí ìrọ̀lẹ́ ọwọ́ ọ̀rọ̀lẹ́ èyí tó lékè nínú ọ̀rọ̀ àwọn sàábé ọwọ́ ọ̀rọ̀lẹ́ náà ni bẹ́ẹ̀ ni lọ́wọ́ òru bóòrù ṣe tó bó ṣe gba yìí tó bó ṣe tó nínú iṣẹ́ rí àsìkò wo ló ọwọ́ ọ̀rọ̀lẹ́ òru òru náà ní ọ̀rọ̀lẹ́ tiẹ̀ ìyẹn ni pé lọ́wọ́ gbẹ̀yìn òru lọ́pọ̀lọpọ̀ àwọn àṣì ẹwọ nínú láràfà lọ́jọ́ àràfà bó ṣe tó àsìkò owó ló tóbi jù lẹ́yìn alásàrì ni òun gangan òun ni yubahillahu subhanahu wa ta'ala bi khalqihi alladhina hum bi arafa àwọn ẹ̀dá tí ń bẹ láràfà olúwa ma fi wọ́n ṣe fáàrí lọ́dọ̀ òjíṣẹ́ lọ́dọ̀ àwọn màláíkà rẹ̀ gẹ́gẹ́ bó wá nọ́ọ̀rọ̀ àlìjánà ni tí wọ́n rí ní wọn ò rí amọ̀láìkọ̀ ọmọ dáhùn kí làwọn eléyìí kí ni wọ́n gbà lérò gan ọlọ́run sì ti mà wọ́n wá foríjì ni sámà bá foríjì mi ṣe tó ní ọ̀dà mo foríjì gbogbo wọn wọ́n sì dọ̀mọ̀ àlìjánà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn ẹ ó tún yàtọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo iṣẹ́ eléyìí òun ni àkíyèsí tá a fẹ́ pé ìpè tọ́ kéèyàn má kóró ẹ̀wẹ̀ sí ká tún gbìyànjú ọbẹ̀ ọba Allah subhanahu kọmọsà fún wa ní àlékún hímà wàhazímà láti tún ṣiṣẹ́ rí gbogbo oṣù táwọn òyìn bíṣẹ́ rí bá bọ́mọ̀ yẹn lọ́wọ́ ó ṣe dípò likulli shahrin idha fata al-amalu lahu khalaf èyàn lè di níbi omi Ramadan ò ṣe di o pé nígbà tí mo wá ṣe kíníkà ní Ramadan mo padà ṣe kíníkà padà lẹ́yìn Ramadan à kò dàbí kò dàbí abẹ́ olúwa kọ́mọ́sàfíwá ṣe kò ń gẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìrántí onílọ́jọ́ jùmọ̀ gbogbo ṣẹ́ẹ̀rẹ́ tó tún bẹ lọ́jọ́ jimá nínú oṣù Ramadan aljumuatu fi ṣahari Ramadan onítúni jùmọ̀ ẹlẹ́ẹ̀kejì o tí ó tún ṣẹlẹ̀ ní oṣù yìí gbogbo ti bẹ́ẹ̀ ó tún láwọn ẹ̀ṣà lọ́tọ̀ pẹ̀lú oṣù tó bọ́ sí lọ́mọ́sàfíwá ṣe kò ń gẹ̀rẹ̀ والعلم عند الله والله تعالى على وأعلم اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم وفقنا لما تحب وترضى اللهم إنا نسألك الثبات على الحق والهدى وعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا أعداء ولا حاسدي اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك <laughs>